الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله a dúpẹ́ fún ẹlẹ́dàá wa tí ó sì sí ẹlẹ́dàá tàbí adẹ́dá míì àyàfi òun nìkan náà òun náà ni Allahu subhanahu wa ta'ala lórí jíjí wa ní mùsùlùmí láàárọ̀ yìí jíjí wa sínú Islam. lóòrọ̀ yìí tí kò jí wa ní kèfèrí tí kò sì jí wa sínú ìṣe kèfèrí eléyìí ní tọ́pẹ́ pàápàá jùlọ tí a bá wòye sí ọ̀rọ̀ tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa alihi àwọn àsìkò kan ń bọ̀ àsìkò yìí fitna fìtínà ó dé yìí ó sì dàbí òru dúdú tó ṣe wípé amsa rọ́jùlù musliman. wà asbah káàfìrọ̀ ààrẹ nìkan lálẹ́ báyìí yóò kí ṣáà kó tó sùn mùsùlùmí àmọ́ nígbà tí ó bẹ yí lóòrọ̀ báyìí kò ní jí ní mùsùlùmí yóò ti di kèfèrí wà bẹ́ẹ̀ sì ni ààrẹ lómi yóò jí báyìí mùsùlùmí máa ń ní mùsùlùmí àmọ́ àmùsà káàfìrà nígbà tí ìbá ìdìrọ̀ lẹ́tí yóò sùn báyìí yóò sùn ní kékeré tó gbéyàn bí jí lóòrọ̀ tó bá rẹ̀ ní mùsùlùmí kò dùpẹ́ fọlọ́ bó bá fẹ́ sùn lálẹ́ torí kó ń sì jẹ́ mùsùlùmí kó yìn lọ́run kó tó dùpẹ́ fún bóun ò sí nínú àwọn tí fìtínà yìí ó kó lọ àwa náà sì ń rí lójoojúmọ́ ká gbọ́ pé lágbájá ó ti di kèfèrí tẹ́mẹ́dùn ó ti ṣàkólọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò sí tó ń fa ju nǹkan tá à ń ṣàlàyé lánàá nípa ìgbàgbọ́yé àkìdá èèyàn lè máa kírun kó máa gbà àwẹ̀ kó máa yọ zàká kó máa ṣe sọ́dàkọ̀ kó máa ṣe umrah kó sì máa ṣe hajj kó mọ̀ sí oríṣiríṣi máa yan náfìlà láì ní àgbọ́yé nǹkan tí ń ṣe látara àkídà irú ẹni bẹ́ẹ̀ kíákíá ní yárayára ní kú nínú Islam nígbà tí àwọn fitina ìbá dé ní tí ìpèníjà rẹ̀ bá dé àti rẹ̀ lómi ọdún méjì ní ẹlòmí ni láti gbà òun gbẹ́jú sínú òun ọgbọ̀n ọdún lòun fi kírun àmọ́ àmọ́ tó fẹ́ sọ ní kó ń padà di kèfèrí o àmọ́ àmọ́ kí ni ó ti di kèfèrí nù mo rí arákùnrin kan nílùú wáyé ní kàrẹ̀ wáyé wọ́n ti yàdúgbò tí wà lẹ́kàn gbé wọn gbàdúmọ̀ ìṣiṣẹ́ ní orí ẹlòmí ó lọ ọ̀bàdàn ó ní bàbá òun kò sí nǹkan tó ràn lọ ọ̀bàdàn lọ sí ju pé kò lọ kí ó wọ́n pèlè kéèyàn ní kọ̀rọ̀ sí ó wà ń bàdàn ó níbi tí bàbá òun lọ sọ sí ìwé kò ń kí ó rọ̀ ní kí ó lọ́dọ̀ òun lé kò dá fà arábíkì kò mọ kí ó dáadáa ẹ̀kú yóò ṣe àyè dáadé yóò ṣe fanáwí mọ̀ bàbí àmọ́ lónìí kérúbù ní í ṣe kí ló wá fà á ẹ̀wà ní mi ò máa bá ṣe wàhálà kankan kò sáà bá ṣe mò ń tù mò ń rọ títí títí ló wá ní hmm, àfa òun ṣàlàyé tó ń fi dé ìjọ yẹn fún mi ó ní òun níṣòro ni kí n ṣòro náà pé lórí kan ni màá fọ̀ ọ́n ah, ó wá ń sọ àwọn afáwá dárúkọ kan máa bá lọ́rin tó ti wá sílùú ìdẹ olùgbìyànjú tó dárúkọ àbá àtọ́nà àwọn àbá àti kààrẹ olùgbìyànjú ń ṣe wàhálà tó tó ń kẹ́dùn pé tó ń ṣe ó mọ rírì nǹkan ṣe fóun kàwògbò oríṣiríṣi nǹkan fóun lóríṣiríṣi nǹkan lò sílẹ̀ orí yìí lọ àbọ̀ǹgbà tó ń dénú ìjọ yìí báyìí àtijọ́ náà ní kí ní òun ti fi wọ́n lẹ̀ nítorí jẹ́ kó máa ṣe ìjọ ọ̀nà èmi ló fà á kí ló dé tó fi lọ yí padà torí pé kò máa ń tà ń pè ní àkìdá kò gbọ́ yé tí wọ́n ṣàlàyé rẹ̀ lánàá díẹ̀ díẹ̀ kò mọ̀ wípé gbogbo tí ń ṣe ni láyé pátá kò tíbi kankan wájú ọ̀dọ̀ ẹlẹ́dàá wa lọ. hikma pẹ̀lú ọgbọ́n tọ́lọ́run ọba tó jẹ́ pò nìkan ló ní àyàfẹ́ tọ́lọ́run bá tó fún nínú ọgbọ́n yẹn kó ní òní pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run ọba tó bù háyà ló fi ń ṣe gbogbo nǹkan àyàfẹ́ ní tọ́lọ́run ọba bá fún díẹ̀ nínú ìmọ̀ torípọ́lọ́ ọba sọ pé wà máa ó ti tún nínú ilẹ̀ ìlmi illa qalila kò sí ń ta fún yín náà máa kékeré báyìí náà ni ẹ̀rí pé ńgbà tọ́lọ́wọ́n bá ń tọ́nu kùránì wípé yahabu mẹ́yìn yẹ̀ṣà ìnà àṣà ẹ tó òun àmọ́ fún lóbìn tó bá jọ́kùnrin ni tó bá jóbìnrin ni yóò bímọ kìíní obìn ìkejì yóò bímọ lórí mẹ́sàn-án tí wọ́n ní ah èlé ètò àbí méjìlá obìnrin ni gbogbo wọn máa jẹ́ tó bá jọ ń kọyìn tó wá ti fẹ́ yàwó kan yàwó bímọ méje fún obìnrin òun ó tún fẹ́ ní ìwò gbogbo míì tí ń bá ń fẹ́ náà obìnrin obìnrin wọn máa bí kò sọ́gbọ́n tó lè dákọ̀ bá lọ sí jù wọ́n lọ sọ kó ṣe báyìí ṣe báyìí obìnrin wàyá hàn bùnmẹ́yìn yẹ̀ṣá ẹ̀kọ́ rẹ̀ ẹni tó bá wù ohun àdùnmọ́ fún lọ́kùnrin nìkan àwọn àbá ní irú rẹ̀ ní ti ànábì wa Yakub tó bímọ méjìlá alayhi salam gbogbo ọmọ méjèèjìlá ọkùnrin àwọn apá kan náà apá sọ pé ànábì wa Lúùtù pọ́ńbé náà gbogbo ọmọ rẹ̀ wallahu a'lam aláàkúrẹ̀ àlẹ́rọ̀ sọ́bà àwọn ìgbà òwújò ó wà ìlànà àbíkò wọ́n ṣe ní akọ ibi tí wọ́n wá lọ gangan ní pẹ́lọ́ ní wọ̀yẹ́ jẹ́ alùmíyàṣá àpìmà ẹni tó bá wù òun ó yà lágàn kò lè rọmọ bí bàbá sọ bẹ́ẹ̀ ọ̀dọ́ obìnrin lọ́kàn èèyàn máa ń lọ fáwọn obìnrin ẹ̀kùtọ́ wá ní àgàn lèèyàn obìnrin làwọn rò sí àbí irú obìnrin yẹn kò bá lọ ilé ọkọ mẹ́wàá yóò máa tíra ẹ̀ yóò máa gbìyànjú kò ní rí ní atọ́kùnrin náà tó tẹ́ bá lẹ́nìkan àgàn ní bọ̀kan gbogbo Yorùbá ibi tọ́kàn wa máa lọ lóbe kò rọ́mọ bí àgàn lóbìnrin yẹn àìrò sọ́kùn mẹ́yìn àṣà àti ọlọ́run sọ mẹ́rin mí àdáàtìlẹ̀ ọmọ mẹ́rin ní òṣòlù òṣòlù ìfẹ́kẹ̀ ìyẹn àdáàtì òmò nínú àwọn irinṣẹ́ èdè tá máa lò fún gbogbogbò lọ́lọ́run ẹnikẹ́ni tó wù báyìí owó ṣe ní àfihàn kí lọ́lọ́ wá sọ lẹ́yìn rẹ̀ ìnáhù àlímùn kọ̀dí ìrọ̀mù ìdí ni pé ọlọ́run ọba tẹ rí yẹn olùmọ̀ ni kọ̀dí ìrọ̀nà alágbára ni agbára rẹ̀ ló lò yẹ pé àwọn ilé ò ní ibi agbára rẹ̀ ló lò pé àwọn ilé yìí akọ̀ nìkan ò mọ̀ bí agbára rẹ̀ ló lò pé àwọn ilé yìí abo nìkan ò mọ̀ bí agbára rẹ̀ ló lò báwọn ilé ìwé ọkùnrin òbí obìnrin agbára rẹ̀ ní pélé yóò ní sí láíláí ó wà ní o gbogbo tó ń lò lágbára yẹn lè wà lórí ìdí tó ń fi ṣe ẹ̀yìn ni òye ṣùgbọ́n tó ń ṣe bẹ́ẹ̀ ó òun lórí mùsùlùmí bá kan yóò sì mọ̀ pé rí olùmọ̀ni ni lórí nǹkan ń ṣe ẹwà ìsàn tí ń dà láàmú ní ìsìn àbí nǹkan tí ń ṣe ẹgbọ́n tọ́nà sọ̀n tànàbí sọ̀n pa ẹ̀. ànábì sallallahu nọ wasallam ní nígbà tó lọ kí umu àtìyà à ń pè ya kan ní umu àtìyà ànábì máa ń lọ ń kí lọ wọ́n bá tára rẹ̀ ọ̀yá kí ló dé ní ibà burúkú ìní ibà ìní ní alábìlẹ̀ ọ̀ọ́ ẹ̀mọ́ bu o mọ̀mọ́ ẹ̀mọ́ bu torí pé nǹkan kan mùsùlùmí nínú ìnira kódà kó wípé ẹ̀gún báyìí ló ha lára àyàfi pọ́lọ́mù ó fi pa rẹ̀ rẹ́ fún olófà tó fi jẹ́ pé nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ àwọn àfáì tí wọ́n máa ṣàárẹ̀ pọ̀ kí wọ́n tó kú láyé sallallahu aléhi wa alihi wa sallam jẹ́ kó yé wa wípé tọ́lọ́run tó jẹ́ mùmínì kò ní jẹ́ yóò sàárẹ̀ títí títí títí yóò máa fọ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ tó fi jẹ́ pé kò ní ní ẹ̀ṣẹ̀ kankan mọ́ lọ́rùn yóò wá jáde láyé lẹ́ni tí ò ní ẹ̀ṣẹ̀ yóò á lọ wà ní jẹ́nà láyé àwòdẹ̀rí kó sí tó bá ti fẹ́ kú nù tó wọ́n máa dùn yóò wà náà àwọn tọ́lọ́ ń sọ nínú sọ́lọ́tù zuma ìnàlẹ́dínà kọ́ọ̀lù rọ̀bùnà lọ òfin mọ̀tàkọ́mú tẹ̀tàmìzẹ́lù àléhùn ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم كنت ما الله إن الذين قالوا أبوا وانتوا سقي ربنا الله الله لولواتي ìtumọ̀ olúwa nínú ẹ̀sìn Islam tẹ́wà ní rọ́gbù sáàfisọ́mù ẹ́ yá rábì rábì ta ìtumọ̀ rẹ̀ nǹkan mẹ́ta ló kó sínú òun náà ni alẹ́kọ́ọ̀lì kú ẹni tó dá arọ́ọ̀dì kú olùpèsè fún gbogbo ẹ̀dá tó dá wa lómúdà bèrò máa ní kó olùṣàkóso alákòóso lórí gbogbo ntọ́dà Oh God, take control. God is always in control àìmọ̀ àìmọ̀ kan ni olúwa gbàkóso kò sígbà tọ́lọ́run ò sí lákòóso àkóso sí lọ́wọ́ èṣù yìí ẹ bá wọn sọ̀rọ̀ kan wọ́n ṣe sọ àwọn Jehovah witness wọ́n ní èṣù ni olùdarí ayé olóṣèjọba ayé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ wọ́n lèláhì mọ́lùkù sàmàwà àti ìkápá sánmà àtilẹ̀ ọlọ́run ọba ni ìjọba ní ń pè ní kápá sọ́rọ́pù ìmúlíkù ní tàbárọ̀kàlẹ́dì bíyàdì ìlú ìmọ̀lẹ́kù ìbùkún ni fún ẹni tó ṣe pé ọwọ́ rẹ̀ ní ìkápá wà níjọba wà wọ́n hu ara kò lè ṣe ìkọ̀dẹ̀ alágbára ni lórí gbogbo nǹkan kí là ń ṣàlàyé ni wípé ẹni yẹn kò mọ̀ sọ́nà nínú lẹ́dí náà kọ́ ló rọ́bù náà lọ́ fún ọmọ àwọn tí wọ́n bá sọ pé àlá òlúwa tó mọ̀ lẹ́yìn náà ìsàkọ́ ọmọ wọn wá dúró ṣeṣe lórí ẹ̀ wọn ò gbò wọn ò yẹ lórí gbólóhùn tí ń sọ arákùnrin yẹn ti gbò ó ti yẹ ọlọ́wà ní láti ọmọ dúró bẹ́ẹ̀ títí tí kú fi dé tátànà gbọ́n lọ àárẹ̀ yìí wòlé mọ̀lá ìkà àwọn mọ̀lẹ́kà ò máa sọ kalẹ̀ sọ́dọ̀ wọn wọ́n wà máa sọ pé aláàtàhọ́ fún wàlà tàbánù ẹ má bẹ̀rù ẹ sì má kí ni máa pààyàn láyà kí ni ń bààyàn lẹ́rù táwọn ilé ìbò ń pè ní unknown nǹkan táàmù torí pé èèyàn wo ní sàárè ẹwù kan sí ìyàmọ́ ní ilé nú yàrá kan wọ́n ti wọ́n á mú kọ́kọ́rọ́ lọ wọ́n sì yàn bẹ̀ èèyàn wá pé kò sí kọ́kọ́rọ́ lọ òun kódà kí wọ́n kó oúnjẹ yàn ara ẹ̀yìn òkú wọ́n pa àwọn olówó tí wọ́n bá fún ní ọ̀sán tún tún èkú ẹni ká tó wá pé mo sàárè tí èèyàn rí pé ó dígádígádì ní ń pa àyàn láyà gbogbo ìròyìn tá a gbọ́ ń pa ẹ̀ ó ti tó ọ̀lọ́ aláàtàkọ̀ọ̀fù ti ń pa àwọn láyà nù ní wàlá tàhàzánù kí ní mọ̀ báyàn ń jẹ́ wàlá tàhàzánù ẹ mọ́ bá mi jẹ́ onípàlẹ̀ ayẹ́tẹ́ sílẹ̀ bóyá ìyàwó ọmọ ọkọ àbígbò ẹgbàtẹ́fẹ́ kùn ọlọ́run ó mú jùjọ wọn ibi tẹ́ ń lọ nìí tẹ́ ẹ̀mọ́ tí ó ṣẹlẹ̀ ńbẹ́ ẹ̀mọ́ bẹ̀rù àwọn mọ̀lẹ́kà ló sọ ya láàánú áwùríyá okùn filẹ̀ àyà àti dùnìyà àwa láláàbò yín ìmùlẹ́yìn ìgbà tẹ̀ wà láyé ẹ̀rí wa ń gbà náà etí ń rí wa wa gbogbo wa àtò ti dúró dè ní bẹ̀. wàlá kò fi àmà tẹ̀sítẹ́lì ìyànfòsùkù gbogbo tẹ́lì yìí ń fẹ́lẹ́ pàdé ń bẹ̀ wàlá kò fi àmà tẹ̀dàrú gbogbo tẹ́ bá béèrè pátá lánàá fún yìí nùsùlẹ́nì èsì ń palilé yìí ọ̀fùrẹ́ ọ̀hún látọ̀dọ̀ olúwa yìí ọba aláforíjọ oníkẹ́ nùsùlù ta tún ń pa inú èdè gangan òun ní báńkúẹ̀tì tàbí àsè tá dé àlejò pàtàkì tá a fẹ́ gbà èmi gan bí mo ṣe wá rí bí n bá sọ fún yín pé mò ń bọ̀ wá kí yín lọ́la mo fẹ́ dé yín lálejò kí ó ń jẹ tẹ̀jẹ̀ ńlẹ̀ ní tẹ́lẹ̀ lẹ́fún mi ẹlòmíín ti jẹ ápẹ̀m pé ápù ní èso tó wọ́n jù báyìí lọ́dọ̀ wa ẹ̀ka rẹ̀ báyìí ó dàpọ̀ ápù ló fẹ́ wọ́n jù báyìí ẹlòmíín ti jẹ́ kàn yín ìsinmi ó ti tọ́dún mẹ́ta wà láì ló rà á dè mí <laughs> torí pé ó fẹ́ ṣe kí ni ó fẹ́ gbà mí lálejò tó gbọ́ pé àwọn àna ń bọ̀ torí wọn ó àwọn tó ń jáde kẹta wọn oríṣiríṣi nǹkan láti láti gbàlejò bó wá lálejò tó lọ́n fẹ́ ṣe fún wa tó tó ó mọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ tí láyé kò tí ẹ̀ ní gbogbo àwọn tẹ́ ń sọ kún kò ní rí wọn àwọn ọ̀rọ̀ táwọn ẹlẹ́ka ń bá èyí dábì dábì kọ̀kù tí ẹ̀ní rántí ẹ̀ tó bá yọ lẹ́nu jí ó kọjú kó bẹ́ẹ̀ ni àwọn ẹ̀lẹ́kà ní òun ọ̀wọ̀ kó mọ̀ gbọ́ ọ̀rọ̀ tí ń gbọ́ yìí ní ó bà jáde láyé ànábì ni ẹnìkan ò ní kú ní mùsùlùmí sínú kẹ̀kílẹ̀ ayé òwú mọ́ láyé nípa kíni kódà ọmọ ìyàwó kìíní kó ti níbẹ̀ wọn tó kù ní ìwúrà fún padà wá sáyé àyàfi àwọn tẹ́ńkù kò ṣèyí dín nìkan àwọn ọmọ sọ fọlọ pé kọlọ jẹ káà padà wáyé káà tó kúkú ṣẹdí káà tó padà wáyé káà tó kúkú bí ẹdẹ jẹ nítorí tí wọn bá pàdé ẹni pé káfí yẹn lẹ nígbà wọn ṣàlàyé tọrọ àkídà ní pé téèyàn lè dúró ṣinṣin lórí ẹ àìní àkídà arákùnrin yẹn kò dúró ṣinṣin lórí Islam ó sọ pé rọ́bùnà lọ́ọ̀ ó ṣe lá ilaha illallah wàlákí al-istiqama laysa lahu min istiqama kò ní sáǹpé ní ìdúró ṣinṣin fàlì ìsìnkọ́ ọ̀mọ̀tún làtààtì bẹ́ẹ̀ sì ni ìdúró ṣinṣin ò lè wá ilẹ̀ nínú yakin àyàfi látara àmọ̀dájú fàlì yakinu yakinu tẹ́rí yẹn àmọ̀dájú yẹn ẹ́ ìsìnkọ́ ọ̀mọ̀tún sàmàrọ̀ tó hù ìsìkọ́mọ̀ ká dúró ṣinṣin ní èso ẹ̀ tó so mo rò bó jẹ́ wa bó tilẹ̀ yẹ pé kinní kan wà láàárín ìdúró ṣinṣin àti àmọ̀dájú kí là ń pè nǹkan náà àtàwákùlù ìgbára lọ́lọ́ mẹ́ta ni èyí ó kọ́kọ́ ní àmọ̀dájú nípa tí ń ṣe gbójú ọ̀nà láwà yìí tẹ́nìkan dé ní ìsìn kó ní islam ìṣọ́nà islam lọ́nà odò ó sì fi hàn ní ìsìn pé islam ìṣọ́nà ọlọ́run tó máa kí islam lọ́nà ilé yìí yóò di kìnìún ilé yóò dẹ̀ di kìnìún tó bá yẹ islam lọ́nà jẹ́ kí ilé tó yẹ pé islam kọ́ lọ́nà jẹ́ lé yóò di kìnìún ilé kan di kìnìún lóòótọ́ ẹni tí ó bá ní àmọ̀dájú ò lè idán lòún pa ilé ilé ilé yóò kàn fi nǹkan kan bòmí lójú idán lòún pa islam lọ́nà àmọ̀dájú nù àfáà.

mo jáde ní fúta 1995 nígbà náà ilé ò tí pọ̀ káàkiri fúta bí tòní tó ti dìlú yìí àwọn ṣọ́ọ̀ṣì ṣe ń fáwọn ọ̀nà sọ̀rọ̀ wọn alọ́kọ́ ṣọ́ọ̀ṣì táwọn bí jọgbọ́n tó jìnà ẹ̀kan lé wa ní ìsìn orí òkè táwọn ọ̀lọ́ ti dákó táàlẹ̀ wọ́n lè lọ fún òkè tọrọ lẹ́nu gangan ó kàn lọ bẹ̀ wọ́n lọ mọ̀ sí ṣọ́ọ̀ṣì ìgbà tó wá dijọ́ wájú láwọn làwọn níbẹ̀ àwọn ọmọ tí ó mọ̀ tàwọn ni wọ́n ti àwọn bàbá àwọn ti ta fún wọn ẹ̀tọ́ wa ní rárá ilé wọn fún bẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ ìgbé e ẹ̀rà nítorí pé ó ti jẹ́ muslim ní bíkẹ́ àjẹjọ́ ìpele wọn ní rárá àwọn muslim wọ́n wíkẹ́ nítorí pé ìrọ̀ mi ń pa wọ́n wá wá sẹ́yìn fún tàǹgbà àwọn ṣọ́ọ̀ṣì ẹ wà rí àwọn àlàájá àtàwọn àyà alásàlá àti omi tí nítorí ọmọ ọmọ òun ní ó ní ìṣòro níbi iṣẹ́ ó tètè wá gbomi ìyá ń bẹ̀ láàárọ̀ kùtùkùtùkùtù àmọ́ lọ fúta afẹ́ wá sí ẹ̀kan wa tá a ti ń sọ̀rọ̀ ẹ̀kan lé ta ọ̀nà tó wọ ẹ̀kan lé tó jáde títí tí ìgbẹ̀dẹ ní godan ẹ ìyàsọ́wọ́ òsìtẹ́ láti jáde ẹ fẹ́ ra súnmọ́ díẹ̀ níbi tí ò tí ì dé di police station ẹ wo wájú yín òkè ń bẹ́ńbẹ́ àwọn èèyàn ti jí lébẹ̀ láago márùn-ún àwọn obìnrin tẹ́tẹ̀tẹ́ mo mọ obìnrin kan tàbí ọ̀n ṣiṣẹ́ nígbà tí mo fi wà ní skul ní àgbàdo kò rọ́mọ bí àwa tá a wá kí ṣubú yẹn lè ṣáájú ẹ̀ lórí òkè yóò lọ rẹ̀ wo òkè yẹn tí wo wọn èyí lọ bẹ̀ láì mówó wọ́n gbígbọ́ ọ̀pẹ ńbẹ̀ wọ́n ṣe jù sílẹ̀ ńbẹ̀ wọ́n sanwó rànà wọ́n sanwó kíní kan orí wọ́n sanwó tún àgbo òkè wọ́n tún jẹ́jẹ́ wọ́n sì wàhálà ńbẹ̀ síbẹ̀ yóò ní Islam ìmọ̀lé ẹ̀sìn yóò le jù mi ò ní tó lé ní méjèèjì báyìí lọ́rọ̀ kan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ní pé irú ẹni yẹn yóò àwò pé jẹ́ kó tún lọ tráì orí òkè wọ́n ní bàbá yẹn gbìyànjú bàbá tí ń gbògo fáwọn èèyàn nítorí pé kò sí ẹ̀kín fún àmọ̀dájú òsè fún nígbà tí òsì sàmọ̀dájú kí èyí sì gùn ìgbára lọ́lọ́ kò lè gbára lọ́lọ́ so àkídà nìyẹn ó yàtọ̀ sí dáńkì wọn bí mi sínú orin àbá màmá kan ọmọ rẹ̀ ní fún lówó kẹfẹ́ rí ìyá iná ọmọ ti jẹ mùsùlùmí mo béèrè lọ rẹ̀ nílùú wa náà ni mo béèrè ládùúgbò wa náà lẹ́kùnrin mo béèrè lọ́wọ́ ìyá yẹn mo lẹ́gbọ́dì lọ fọ́kọ ládùúgbò mi nígbẹ̀dẹ̀gbẹ̀ mo ní kí ló dé tẹ́ẹ̀bí lọ fẹ́ kébìrì mo ní ìrún ló ní lára o ó ní wàlẹ́ àbá nígbà tó ń ṣe muslim a ó ní ìrún kẹ̀ ó ní máa ń kí ohun gidi lóhun kí ohun gidi o ní ìrún òkè ìrún òkè ẹ̀rí sí wọn ẹ kí ló à ń ṣe nínú kẹfìrí ẹ̀kọ́ ẹ̀rẹ̀ padà rè é mo ní ẹ̀ ṣẹ̀sìn ọmọ yín ní ìlànà ọmọ tó ń lójú bí sí bí ó gbà fóun nìyí ẹ̀rí pé màmá yẹn ò ní sì kọ́ ọmọ kò dẹ̀ lágbọ̀ yìí ọmọ tiẹ̀ tí wọ́n ń sẹ́ndì owó sí tó jẹ́ mùsùlùmí kò ṣe sọ pé kò gbà fóun kò mọ̀ di kèfèrí fáwọn ọmọ tìbí tó jẹ́ kèfèrí kò ní àmọ̀dájú lórí Islam tó ń ṣe ó kàn rí báwọn kírun gbà yẹn so kò lè ní ìsìnkọ́ ọmọ kò lè ní àtàwákò kò lè gbára lọ́nà kò lè ní ìsìnkọ́ ọmọ ẹ̀rí pé yóò dúró ṣinṣin nígbà pẹ̀rẹ̀ kékeré kan wá iyọ̀ kan tí gbogbo wa máa ń gbọ́ tán rẹ̀ o ìyàwó Hájà ìyàwó ànábì Ibrahim alayhi salam nígbà tí ọkọ rẹ̀ mú kúrò ní Philistine ní Palestine ó mú wá sí Mẹ́kà Mẹ́kà jẹ́ wáàdì gẹ́rẹ̀dẹ̀ ìzárẹ̀ wáàdùn wáàdùn gẹ́rẹ̀dẹ̀ ìzárẹ̀ ó jẹ́ ọ̀gbun nítorí pé ní ọ̀gbun ni kòtò gẹ́gẹ́ bá di wà náà kan lè ní ìsìn ẹwọ̀ tún wá ń bí kí ló wà ń bẹ̀ òkè apá òsì lọ́nà àfùgbà kí ló wà ń bẹ̀ òkè inú ní ìjẹ́ kí nẹ́tíwọ̀kì wọ́n ó dá ń bí inú ọ̀gbun la wà nínú kòtò bábẹ́gùn bá ti gbé ń fòkè ń fòkè lọ ni kò wọ́nú kòtò bẹ́ẹ̀ ni mọ́kà rí bẹ́ẹ̀ ni kàábà rí dòní bí wọ́n ṣe gé òkè mọ́kà tó èèyàn sì ń sọ̀kalẹ̀ lọ bí tí kàábà wà nílé ọlọ́run ẹ̀rí pé tẹ́bá fẹ́ jáde ẹ̀rí pé nǹkan òkè tó ti kí wọ́n dí òkè dí òkè dí òkè dí òkè ń bẹ̀. ọlọ́ni tí ànábì Ibrahim wá lọ ju Hajar àti ọmọ ọwọ́ tí ń mu yàn kó lọ kó àwọn méjèèjì kó jù wọ́n sílẹ̀ ń bẹ̀ kó wá fi wọ́n lẹ̀ láì ní wẹ́yìn kó máa lọ. Ibrahim sì ṣe bẹ́ẹ̀ alayhi salam ó wá gbé dòrò nìkan tàbí tá a lè pè ní àpò omi ẹyọ kan péré ló fi lẹ̀ fún ó sì yí ẹ̀yìn padà bìrì ń lọ nínú sọ ìbùkọ́rí àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ń sàlàyé pé ìyá wa Hajar wọn ń sá tẹ̀lé ó fẹ́ fi wálẹ̀ lè kò tiẹ̀ dáhùn kò sì wó rárá nǹkan lọ títí tó fi pé àárọ̀ bùkà àmọ̀rọ̀ká àádá ọ̀kàmọ́kọ́lù ṣé olúwa rẹ ló pa ọ́ láṣẹ pé kó o ṣe tó o ṣe yìí ìgbà náà ní private tó dà bẹ́ẹ̀ ni ó ní nígbà náà kò ní fi wá sílẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n jà sọ pé nígbà náà ó kàn padà lẹ́yìn Ibrahim àtọ́ àtijọ́ lọ ni kò ní fi wálẹ̀ torí kó ní àmọ̀dájú ó wá gbára lọ́lọ́ ìgbà tó gbára lọ́lọ́ kí ló wá ní ìsìnkọ́ ọmọ ìdúró ṣinṣin kí lọ́lọ́run á ṣe fún un zamzam tí gbogbo wa mú lọ́fẹ̀ẹ́ lónìí tó ń ta fi ń tọ́jú ara wa ta fi ń ṣèwòsàn tá à mú sẹ̀mí ta tún mú tá à ń fi bẹ ọlọ́run fàyọ̀ fún ó kọ́kọ́ ń gbádùn èèyàn zamzam yẹn làwọn ìran júrúhùmù orí tẹ́ fi wá bá páwọn fẹ́ máa gbé bí ẹ gbé bí pẹ̀lú májẹ̀mú kan kí májẹ̀mú náà ẹ̀ ní sọ pé ìlẹ̀ lómi ṣe ń pẹ́ àtẹ́kẹ́ tó ń lọ́fà tẹ́gbẹ́ àwọn kùrẹ́ẹ̀ṣì ìran yẹn látọ̀dọ̀ ìyá wa Hájàrà tọmọ rẹ̀ Ismail ibẹ̀ làwọn ti wá àwọn ló ní kànga yẹn kìí ṣe omi gbogbo ayé omi àwa muslim nìyẹn lọ àwọn kò rẹ tí wọn bá fún wa táwọn alámọ̀ká bá yarí báwọn fún wa lómi kò sí nípa lè ṣe àwọn lómi fún ó yẹ káwọn dúpẹ́ fún wọn ní fún wa zamzam torí ńgbà kan àwọn Iran àwọn Ṣíà wọn lọ ń ṣe kọ́nfẹ́ǹsì Kenya ní gbogbo ayé lórí gbogbo muslim lórí mẹ́ta torí náà ó yẹ kí wọ́n yan àwọn aṣojú káàkiri ayé kan mọ́ mánéjì mẹ́ta lọ so ẹwà ń bẹ̀ ń gbà tọ́lọ́run fún ajáàrú lómi tó dẹ̀ sọ fáwọn tó wá jọyìn rẹ̀ àwọn júrú pé ẹ ní ẹ̀yin kọ́lẹ̀ lómi yé mi mú ní nǹkan mi o ṣẹ̀fà ọmọ rẹ̀ ń jogún ẹ lọ ni sábà ní wọn fún wa wà láì wọn fún wa nù àbí ká máa bẹ̀ wọn pẹ̀ dáàpọ̀ ẹ fún wa. torípé ibi tó wọ lọ́hùn Allahu a'lamu haythu yaj'alu risalata ọlọ́run ló nímọ̀ jùlọ ibi tó máa ń fi rìsáàlà rẹ̀ sí ibi tó wù kó fi sínú zamzam báà náà ní rìbá náíjà ń bí ẹ lọ́mọ mú rìbá náíjà bá ní rìbá bíẹ́nì ìgbé odò ọ̀ṣun wà àwọn kan ń bọ̀ ọ̀ṣun wọ́n mú ẹ̀yìn rẹ̀ lọ́mọ bá wọn fi sàlù àlámbẹ̀ wọn wẹ̀rí mi ò wẹ̀rí mi ò wẹ̀rí mi ò bá òkè wẹ̀rí mi kò lè wẹ́ orí rẹ̀ pẹ̀lú ìtúnṣe lọ́gbọ́n sàlù àlá nítorí àsìkò tó gbà ti lo tó ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n ládìgbà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí torí náà hajj rẹ̀ wá wò ó ó kọjá di irun dígbà wù ẹ̀sìn látara pé ìyàwó hajj gbàgbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa kò ságbọ̀ yìí wọ́n kàn láàzà látù ni kò sí tí mo sọ lánàá yẹn tí mo tún ṣàlàyé lọ lónìí táwọn sí àlàkídà kò yé wọn ẹni tó ń láàzà láti lójoojúmọ́ tí èsì lọ́dọ̀ babaláwo tí èsì ní àáfàá ìbá ń yẹ kínní wò mo fẹ́ travel mo fẹ́ kóbì lọ Kánò mo fẹ́ kọ́ gẹ̀dẹ̀ lọ mo fẹ́ kólé lọ pé sọ́nà dáa mo lọ lé ẹni kan nílé náà ni o ọmọ ìlú ìlú ṣùgbọ́n kì í ṣe ní ìlú ìgangan ní àwọn ìlú tó súnmọ́ wa ni ìgbà tí ń dèrè ó kọ́ mọ́ṣáláṣí o ó lé òjẹ́ kí n lọ kí jímọ̀ lẹ́yìn àfààyàn mọ́ ọmọ ajá ni orí tí wọ́n bẹ́ orí ẹ̀jẹ̀ ń pa bẹ́ẹ̀ wọ́n fi bá ṣètùtù sọ́jà tó fẹ́ kó lọ Àbújá ó bì lọ gẹ́tẹ̀ nǹkan kan mo dẹ̀ wọ́n kí jimá bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ó wà ní mi lànà mo dẹ̀ fẹ́ràn bàbá yìí pé ah mo mọ láìkí ojú àti ẹ̀wọ̀n tó lọ yìí torí kò sí àgbọ́yé kò sí àkídà ìgbàgbọ́ tó dúró ṣinṣin pé ọlọ́run ọba ni rọ́ọ̀zì tí mo sọ ń rọ́ọ̀bù lẹ́ẹ̀kan olólùpèsè léèyàn pàjá pé èèyàn pa gbogbo tó rí òpá bọ́lọ́wọ̀ bá ní tó ti wá di mọ́tí bílíọ̀nù àmọ́ tó ti wá lówó ẹ̀rọ ní ilé ìbá dọ́gbọ́n sí kò lè lékè láìfù òfútù fẹ́ẹ̀fẹ́ irọ́ ni gbogbo àwọn tí wá dọ́gbọ́n sí ẹ lọ gbogbo àwọn tó ṣògùn owó láyé èwo lẹ́rí tó jẹ́ tó wà náà nọ́mbà wọ́n olówó nàìjíríà rẹ̀ wọ́n lè pápúlà ládùúgbò yìnbọn gbogbo àwọn ìyàwó bọ̀ sí àwọn olówó jù àwọn ní fọ́ọ̀bù list torí àsìkò tó náà àkídà tá ń ṣàlàyé bọ̀ ó nípìlẹ̀ ẹ̀sìn ìgbàgbọ́ yẹn jẹ́ kó lọ yé wa ká ní àlèyẹ̀kín ìmọ̀ àmọ̀dájú lórí nípa ń ṣe ká má bàa yẹsẹ̀ ká sì lè ní àtàwákù ìgbára lọ́lọ́run ẹlòmí ìṣiṣẹ́ níjẹ́ yóò lọ déédéé mọ́ àfáìbá òwúṣí òsì ó ní nígbà tó ń bọ̀ láyé kìí tó yàn nìyẹn kò nídìí iṣẹ́ péńtà lọ́mọ igi ní kọ́ máa tà bóòlù ẹ̀ ń ti mọ tó yàn ta ló sì sọ fún yín kóun gbà tí ò sí gbàgbọ́ gẹ́gẹ́ àwọn ìyá tí wọ́n bá lọ jẹun kó láàárọ̀ tí wọ́n dúró dìgbà tọkùnrin ó kọjá tó ń sáré pàdé ẹ̀ ìṣẹ̀lẹ̀ sí mi ẹ̀kan náà ní àárọ̀ mo ajá ẹni tètè yé mi mo

gbogbo ẹ̀sìn wa yìí tí ò bá ti fi àkídà àwọn alákìídà kò yẹ ẹni tó sọ bẹ́ẹ̀ ni àkídà ló gbẹ́sìn ìgbé túmọ̀ rẹ̀ ní àdìsọ́kàn kí ló dìsọ́kàn lórí tó ń ṣe ìran tó ń kí àwẹ̀ tó ń gbà zàká tó ń yọ kí ni àdìsọ́kàn ẹ̀ nípa ẹ̀ sàárà tó ṣe ẹlòmíì wà tó táyàn lọ rẹ mọ́ọ̀kì ẹlòmíì gbé àgbọn wá ní tó dìsọ́kàn ni pé òun ẹ̀yọ́nú ayé ṣùgbọ́n kejìgbó ń ta ọrẹ àánú tọ́lọ̀ ń sọ nù àtànà bí ṣàlàyé ìtọrẹ àánú ọrẹ àtinúwá kàṣe dáadáa kọ́ ló wà lẹ́mìí ẹ̀ wọ́n ní kí n lọ sí báyìí káwọn ayé lè yọnu sí mi lóṣì ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ nígbà tí ń ṣe torí àkéèdà tó wà lẹ́yìn rẹ̀ nìyẹn. ọlọ́run fún alágbòrí ọ̀rọ̀ rẹ̀ dáadáa ọlọ́mọ ó bàjẹ́ àlékún dáadáa ọ̀rọ̀ àkídà bá ń sọ torí pọ̀ gangan ìpìlẹ̀ ẹ̀sìn ṣe mọ́ sọ́lá náà rí ọdún mélòó mú lánàá bí pèpè sí mẹ́kà mẹ́wàá àkọ́kọ́ ní ọdún mẹ́tàlá tó lò mẹ́kà kò sí ìrun nígbà náà ọdún mẹ́tàlá lánàá bí lò mẹ́kà kó tó fi pèpè sẹ́sìn mẹ́wàá àkọ́kọ́ nǹkan ẹyọ kan péré lánàá bí wí tó tẹnu mọ́ kúlú la ilaha illallah tó filẹ̀ hàn bọ́n ṣe sọ pé láìláìlá ọ̀làná lè sọ ìta àti mọ̀ pé tó lágbára ni pé ọdún mẹ́wàá náà làwọn ará mọ́ka fi ní wọn sọ àwọn òwú tàbí ní kúlú láìláìláà tó fi òun ní dá lóhùn ájá aláìhà ìlàhàn wá àhìdà ó gbogbo sọ láìláìlàlà sọ bá ti gbà náà kàlẹ̀ yẹn ń ṣẹ̀rí wọ́n dá láìlà irọ́ nípa yóò lọ adìẹ funfun àná ẹyẹlé ó wà nù báàgì tó gbé lọ́wọ́ lórí ìṣe láìláìlàlà ẹyẹlé yíyẹ ní yẹyẹlé ó tún má dábàá sí rírọ̀ ní rádàbà lọ́rùn àyẹ̀wò àrọ̀ wa lọ́rùn tàyàtà wọn yóò lọ gbé kò mọ̀ tún mẹ́ àwọn lárúbáwá mọ̀ tún mẹ́ ni òjẹ̀wò dá lórí ìlú fún ten years kó tó di pé àwọn ará yásírì gbòdé àwọn ará mẹdínà tí wọ́n gbà fún gan ó yá máa bọ̀ mẹdínà ràn ọ lọ ọwọ́ àwọn péréte tó gbà ló tẹ̀lé àrùn bí lọ láti mọ́ka lọ mẹdínà láìláìlà làwọn òwì wọn làwọn wí ní ìgbèrú kó àwọn tó kó sínú ọlọ́run fún alágbọ̀nrín ọ̀rọ̀ rẹ̀ ìgbàgbọ́ ló ṣáájú ìyókù tẹ̀lé kúlò àmàlẹ̀ kúlò ìbàdàtì mo ṣe tábé àtàlélẹ̀ àkìdá gbogbo ìjọsìn afárasí pátá ó ń tẹ̀lé àkìdá nígbàgbọ́ àìjẹ́bẹ̀ èèyàn nígbà aládá kankan lórí ogun tó ń ṣe ẹgbẹ́ mọ́ àwọn àgbẹ̀rẹ̀ wa lánàá gan wọ́n jẹ́ sọ bẹ́ẹ̀ mo rí pé àwọn kan ò sí ń ló jẹ́ ń sọ ẹ tó wá kírun wa já ìlàlẹ̀ mẹ́sìdìdì mo bá kíra ó yá ó tètè dé mọ́ṣáláṣí kí ló fi wá àtúnwáwòrán yóò kìdá làákín já a ìtìzọ́rọ̀ lè sọ́dá kọ́ dákùn mo ṣe sọ lánàá gangan nù ó wá ń plẹ́ni tó ń retí ọ̀rẹ́ àánú fẹ́ wá gbọ́ rẹ ni ìyànà usami àbẹ̀hùdúrì mọ̀sínì min àbìná ìdáàlìkà bẹ́lẹ̀tì ó gbọ́ pé aláàjì ti dé lálẹ́ àná olówó dẹ̀ làlájì aláàjì èsì ìwà mọ́sáàsì àwọn tó bá kọ́ dé mọ́ọ̀kì yóò ti fojú wò wọn five five thousand ní òpin fún wọn ó fẹ́ wá gba five k ó fẹ́ wá gba kí n mú pé five k àwọn ọ̀dẹ́ mọ̀ pé tó wà lẹ́mìí ẹnu ọlọ́run fún alágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ah wa arina al-batila batila warzuqna ijtinabah برحمتك يا رحم الراحمين ويا أكرم المكرمين ọlọ́run jẹ́ àmọ́ òdòdó lódòdó fún alágbára láti lè tẹ̀lé

wasabitna fẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tá a wáyé wà á jẹ́rì náà min khizi dúníà min àdábìlì àkìrọ̀ ọlọ́run làwa níbi ìdójútì ayé àti ìyájọ́ gbèdàl kìámà bẹ́ẹ̀ rahmatika ya rahman rahimin wa ya akramal ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وعليكم السلام عليكم السلام عليكم السلام Bàbá alágúnmu, àwọn àlẹ́gùn ọ̀, omi alágúnmu kan bí mọ̀ kọ́ ẹ̀kàrà ó jí pépé. Ọlọ́run lọ́nà alágúnmu ìwé ìlànà ọmọ ọmọ